ọ̀ tí kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin eré sinimá eh, eré orí ìtàgé àti ti sinimá àgbéléwò. ẹ má bínú mo wá fẹ́ sáré tú wá yí yín báyìí ṣé gbogbo ẹni tó bá ń ṣe tí ò bẹ̀rẹ̀ pẹ̀lú eré orí ìtàgé ṣé gbogbo ẹni ká sọ wípé ìjíǹde ayé táwọn máa jí o eré pé àwọn sinimá àgbéléwò ni wọ́n fi bẹ̀rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ó fit fún ó fit láti ṣe eré orí ìtàgé hmm. ṣó máa deliver. Hmm. ó lè try nù bọ̀ tó bá máa tó stage kó máa máa ó máa ó ṣàmà máa ṣò. ó máa hàn lára ẹ ok ẹni tó wá ń ṣe eré orí ìtàgé tó bá mu fà tó fà á yọ fìrì tó dẹ̀ mm. pé gbogbo ibi tí wọ́n bá lọ kò sẹ́ni tó lè bá tó bá fà á fìrì láàrin àwọn eléré orí ìtàgé tí wọ́n mú wá sórí àwọn sinimá àgbéléwò ǹjẹ́ a máa mọ̀ wípé ẹni yìí kò ń ṣe ara wa wọ́n máa rí yàtọ̀ ńbẹ̀ wọ́n máa rí kí ni yàtọ̀ tó máa rí lára rú èèyàn bẹ́ẹ̀ wọ́n máa rí pé professional yàtọ̀ pé professional lélẹ́yìí àwọn eléyìí wọ́n ní rí àsọ́bàdù wọ́n ní rí pé ah, ara wọn máa pé professional ní pé àwọn ah, good